Instructions to a Child, Text one. Ìyàndáàbò wá jẹ́ ń sọ ọ̀rọ̀ pàtàkì fún ọ tí ó mú ọ di ọlọ́gbọ́n èèyàn láyé. Nígbà tí o bá ń lọ sí àárín àwọn èèyàn, má ṣe rí wọn fín. Tí wọ́n bá bùn ọ ní nǹkan, fi tayọ̀tayọ̀ gbà á. Tó o bá gbà á, wọn yóò rò pé ò ń ṣe fáàrí sí àwọn ni tàbí pé o nító. Lẹ́yìn náà tí àwọn àgbàlagbà bá ń bá ọ sọ̀rọ̀, má ṣe wo ojú wọn kòrókòró má ṣe na ìka sí wọn àrífín là ń pe eléyìí lẹ́yìn náà tí ọba tún fẹ́ fún wọn ní nǹkan pé omi nìyí má ṣe fi ọwọ́ òsì fún wọn tí ọba fi ọwọ́ òsì fún wọn ní kinní yìí àrífín ni. Questions on instructions to a child text one. Irú ọ̀rọ̀ wo ni wọ́n ń fẹ́ láti sọ fún ìyàndá àgbò? Kí ni kò yẹ kí ìyàndá ṣe nígbà tí ó bá wà ní àwùjọ? báwo ni ó ti yẹ kí ó gba ohun tí wọ́n bá bùn un kí ni èrò àwọn ènìyàn tí yàǹdá kò bá gba ẹ̀bùn tí wọ́n fún un kí ni kò yẹ kí ó ṣe tí àgbàlagbà bá ń bá a sọ̀rọ̀ nítorí kí ni kò yẹ kí ó fi fi ènìyàn ní nǹkan pẹ̀lú ọwọ́ òsì. Instructions to a child, text two ìyàndá àgbò ọmọ mi wá kí n sọ fún ọ ní ọ̀rọ̀ ọgbọ́n tí o bá lọ sí àárín àwọn àgbàlagbà tí wọn bá ń bá ọ sọ̀rọ̀ má ṣe wo ojú wọn lẹ́yìn náà má ṣe na ìka sí wọn àrífín nìwọ̀nyí tí wọn bá bùn ọ ní nǹkan fi tayọ̀tayọ̀ gbà á kó o sì dúpẹ́ lọ́wọ́ wọn tó o bá kọ̀ ọ́ wọn yóò rò pé òun ṣe fáàrí ni àti wípé o rò pé o ní tó tí wọn bá ní kó lọ bá wọn bu omi wá tàbí kó lọ ra nǹkan wá tó o bá dé ọwọ́ ọ̀tún ni kó fún wọn má fi ọwọ́ òsì fún wọn. Questions on instructions to a child text two. Túmọ̀ Yorùbá yìí sí èdè òyìnbó. Tí o bá lọ sí àárín àwọn àgbàlagbà tí wọ́n bá ń bá ọ sọ̀rọ̀ má ṣe wo ojú wọn. Kí ni àṣà àwọn Yorùbá nípa ìka sí ènìyàn? ọwọ́ wo ni ó yẹ kí ìyàndá fi fún àwọn àgbàlagbà ní nǹkan? Instructions to child text three. Ìyàndá àgbò ọmọ mi wá kí n fún ọ ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n kan tí o bá lọ sí àárín àwọn àgbàlagbà máa tẹ́tí sílẹ̀ kó gbọ́n tí wọ́n ń wí má ṣe rí wọn fín tí wọ́n bá ní kó lọ mú nǹkan wá fi ọwọ́ ọ̀tún fún wọn má ṣe fi ọwọ́ òsì fún wọn tí wọ́n bá bùn ọ ní nǹkan dúpẹ́ lọ́wọ́ wọn má ṣe kọ̀ ọ́ tó o bá kọ kinní wọ̀nyí àrífín ni wọn yóò rò pé onítóni lẹ́yìn náà tó bá ń júwe fún wọn tàbí ò ń bá wọn sọ̀rọ̀ má ṣe wojú wọn kòrókòró má sì ṣe na ìka sí wọn tí o bá ṣe wọ̀nyí àrífín ni lọ́dọ̀ wọn. Questions on instructions to child text three. Kí ni ó yẹ kí ó ṣe tí ó bá lọ sáàárín àwọn àgbàlagbà? túmọ̀ èdè yìí sí òyìnbó má ṣe rí wọn fín báwo ni ó yẹ kí ó ti ṣe jíṣẹ́ tí wọ́n bá ní kí ó lọ mú nǹkan wá lẹ́yìn ìgbà tí ènìyàn bá gba ẹ̀bùn kí ni ó yẹ kí ó ṣe ní ìgbà wo ni kò yẹ kí ọmọdé wo ojú àgbàlagbà kórókóró kí ni àwọn àgbàlagbà lè kà sí àrífín. láti ọ̀dọ̀ àwọn ọmọdé.